السلام عليكم ورحمة الله وبركاته ní ẹnìkan tó bá jẹ́ obìnrin àbókí ọkùnrin àwọn ẹni máa ń ní èròǹgbà àti èròǹgbà. bẹ́ẹ̀ náà ni jẹ́ pé èyí sì nà é ń wù láti fẹ́ àdéhùn ẹ̀kọ́ èyí sì nà lòdì sọ̀rọ̀ ọlọ́run tọ́lá rẹ̀ sọ̀rọ̀. Náà ṣé tí a ti gbà fún wa pé àwa àti ẹgbẹ́ وسلم وصف عملاته في المساجد والدم والدم والدم علما هي في الفرس والدعم وتراهم ولا تدخل في الجنة وسلم محمد صلى الله عليه وسلم قل بالوجود الزيتون عن الحق تبارك يوسف بن ذلك وأرجوك أن تكون في الأمان káàkì rẹ̀ èyí ṣe àfilẹ̀ èyí tí wà ní àsìkò yìí àti àwọn àgbàdo rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Ó kò ní kẹjá náà ní ẹ̀dá mọ̀lẹ́yìn. láàyè náà ó àwọn ọmọ ìyẹn ní ojú tó bá ìkan àwọn ọmọ ìgbẹ́ tí a lè rí kájú sí ní àgbẹ̀ rẹ̀. ẹni tí ó bá ní olùdíje tí ọ̀nà ọlọ́run bá padà lọ nílànà ìṣúná ìdájọ́ ìṣàkóso ìṣàkóso ìṣàkóso ìṣàkóso ìjọbi ó ní ẹ̀kọ́ àbúrò tó lọ́kàn. tó báwo la ṣe mọ̀ pé ẹni náà ní onígbà lọ́kàn ẹni tí lọ́kàn á ti lè bọ́lọ̀ ọlọ́run lè bọ́lọ̀ sẹ́ńtì lè fún ẹ̀rọ kan yìí. àmọ́ mi táwọn fi táwọn fi ṣe áàpù pẹ̀lú ẹ̀ ìlú ẹ̀ pé àwọn tọ́lá ti ti báyìí. láti fi ní ṣe kí ẹ máa sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ìlànà tọ́lá ìlànà tọ́lá pẹ̀lú àwọn tó wọn pé sáàpù ìbáyìí ọ̀rọ̀ sáàpù àbìmọ̀ ọ̀rọ̀ sáàpù lórí àtòmíkọ̀ àwọn sọ̀rọ̀ ẹ̀rọ bọ́lá sọ ó wá náà mú sáàpù pọ̀ bẹ́ẹ̀ tó mọ̀ náà mú sá àwọn sọ̀rọ̀ wà lórí ẹ̀ àbọ̀lá kò lórí ẹ̀ àwọn kò àfi já ju ẹ̀rọ ẹ̀ ìlú kẹlẹ́ láàbù ìlú ẹ̀ ẹ̀ tó gbogbo bí náà pátápátá fi ẹ̀ èrò ń ta àbáwọn ní ìgbé sọ̀rọ̀ ní ìtàrí láti káàdì wọn sún náà aláàbámi sáà tí mi náà agbọ̀rọ̀ bàbá níbi ìgbésẹ̀ tó dáa tó so àwọn bàbá wọn tó wá sí àdìsẹ́ tàbí tọ́wá ní gbogbo bí ilé àbábátá ṣe é kúrò ìtàlá kúrò sọ bẹ́ẹ̀ ìlànà tó ṣe é kúrò àti màbó tó wà lóde wàá sí wọn á kó sọ́lá gẹ́gẹ́ sí ní so àwọn tí ń sọ gẹ́gẹ́ sí náà tó bá ti ní so àbúrò àpọ̀ wá rí ẹnìkan sí ojú ìlú ẹni yẹn a ní ìlànà tẹ́lú yẹn ìlànà ti tí ó dá ó dá àwọn onísọ̀rọ̀ nípa àníyàn rẹ̀ náà ẹgbẹ́ tí ní àríkàn bàbá ẹni àmọ́ wọ́n ẹ̀ta wà á rí ìpẹ̀kẹ̀ láwùjọ pọ̀ sí ní à àníyàn rẹ̀ dá ó tí ní àmọ́ ìlànà ah, ah, ah, dalam tẹ́lá dáwà ìdílé dáwà súnà ọ̀nà òjà àrà ìṣòro. Àbí sọ́lá ń bẹ̀rẹ̀ wọn. Ìjọba ìdí ìlú ẹni kan ń gbọ́ ní ìtọ́jú tó ní ẹni àná màmá sọ̀rọ̀ يقول أول أن نطلق يقول لي أن صلى الله عليه وسلم في أعطانا يقول قريت من وقريت وقدالة وقالت يبقى عين عائشة من عين Thank you.

那我就不懂，那都是我的，别说走路两分钟，肯定。这个东西，肯定那些不能下。对啊，就是说，老年人不能坐飞机。啊，对呀。不能坐飞机。因为什么？因为腿短，不能站起来，不能。这个东西，老年人不能坐。老年人不能坐，坐了老年人不能坐，坐了老人不能坐，年轻人坐了怕得腰椎间盘突出。 àtẹnudó nìkan yẹn táwọn náà wà nínú ọlọ́run ìgbà wọlé mọ́ bọ̀dé bí táwọn àwọn adúlú lórí ilé ìṣe ìṣe yẹn olóńgbé àwọn alùpùpù náà bọ̀dé jẹ̀mọ́ láwọn akẹ́kẹ́ bí sọ̀rọ̀ ìgbà tẹ́lẹ̀ wọ́n yẹn alùpùpù ló kẹ́ fún àwọn èèyàn tó gbẹ́jẹ̀ wọn kà àwọn ọmọ tẹ́lẹ̀ mi alùpùpù ló kẹ́ fún àwọn sábà kéèyàn tó sọ̀rọ̀ ìgbà tẹ́lẹ̀ wọ́n yẹn àdúgbò máa ń wá àti alákọ̀ọ́kọ́ pé ibi kí àníyàn lọ dá wọ́n ti bọ̀tẹ́lẹ̀ ní ìdúrà ní ìtọ́jú ìwé kò dá kó lọ́ta kó ju rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ti dá wà tó wọ́n ti àwọn èèyàn olùsẹ́ pé àti jàmà gbọ́ wọn ní lábẹ́rẹ́ ní ṣe ìsàlẹ̀ ẹ̀jẹ̀ ní àwọn ìlú kọjá lọ wọ́n ti ti ká wọ́n máa ń kí àwọn àpá àfihàn ṣe lẹ́tọ̀. ìgbà tí wọ́n máa parí lẹ́tọ̀ wọn nínú ọ̀gbọ́n tó kẹ́kọ̀ọ́ tó rẹ̀ tó gbà sí ipò kẹ́kọ̀ọ́ máa ń ṣe ní inú rẹ́díò àtẹ̀lé ìṣẹ̀lẹ̀. wọ́n fẹ́ ti tẹ̀lé sí tẹ̀lé wọ́n fẹ́ sọ́márì àwọn lẹ́tọ̀ tí wọ́n ti nínú nínú ọ̀sán nínú àtàlùkù yẹn wọ́n á tún kálukú wọ́n á tún tiẹ̀ nìkan náà wọn àfa tó sọ nípa àwọn pírọ́pù ìsàmìyà wọn náà fàyè nígbà sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pírọ́pù yìí káàbù yìí ìjọ gíga yìí wọn àwọn ìgbésẹ̀ sọ pé àwọn nọ́mbà sọ̀rí tó wọ́n tún wọn láti ilẹ̀ tó dá pẹ́ẹ́tì ọ̀nà tí wọ́n gbà ní ní kò dáa kò sí tí o òun fẹ́ gbẹ́sìgá òun fẹ́ gbẹ́sìgá òun fẹ́ gbẹ́sìgá náà ọ̀nà tó rọrùn ju nǹkan làwọn àwọn máa ṣe àtúnṣe lórí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó àwọn ètò ti ọ̀rọ̀ gbọ́dọ̀ tí wà ní ọdún kọ́kọ́lọ́pọ̀ ẹni kan ní gbọ́rọ̀ ní olùkọ́ tí wọ́n sọ òde dà. sábàbí òde ti bá wọn kó ló tó ká lóde kọ́ lè wọ́lọ́ ọ̀tà yìí. ẹ ọdún rò pé ètò ìgbọ́sọ̀ rẹ̀ dà bẹ́ẹ̀ ni sábàbí tó ká gbogbo sáyé yẹn láyé ààrùn sáàmù náà lè ọ̀rọ̀ yìí wúlò ẹ̀ wọ́n lọ gbà ní ààbò tí yóò ti dá tó láyé tó ní mà tó tó wà lórí ìdáná tó ní títí tó tó kó wá mà ààrùn tó náà lè yóò bá ó ní akẹ́ni kan tó ní lásán ní àdá kan. òun náà lè sọ̀rọ̀ bá àwọn àlẹ́ ọ̀sẹ̀lẹ̀ ìgbà tó sọ̀rọ̀ nípa àwọn ìjà tó tẹ̀lé láàrin àlè àtàwọn ọ̀rẹ́ ó ní àwọn ìjọ́jú padà kiri ìkọ̀ọ̀kan nu wọn láti láyà tó dà ìkọ̀ọ̀kan nu wọn bẹ́ẹ̀ ni kí wọ́n ti bá wọn já wọ́n ti kéré kan náà tó bá ti di tó kí wọ́n fi ìta ìta yẹn bá di èyí tó dá káàkiri tó sọ pé èyí tó hàn sí ọ̀gbẹ́rẹ́ àti ìjẹ́ tó máa ń sọ yìí àwọn ọ̀dọ́ máa níyàn rẹ̀ wà níyàn rẹ̀ já o tó bá ti ní ọjọ́ ìkó

tó bá ti kéèyàn táwọn abẹ́rẹ́ ti àwọn láti máa sọ̀rọ̀ pa káwọn mú yẹn lórí ìlú gbà kéèyàn máa fi gbàgbọ́ lórí ọlọ́run tó bá yẹn. Ìgbà tí ó dàgbà ni, eré ìtura ló ṣe ti lọ́pọ̀lọpọ̀ àwọn akọ́dà pé kí ni ìparí lẹ́tọ̀ ẹ̀mí ìkáyọ̀ àti ìmọ̀ ní olóòtú tẹ́tẹ́ ìtòmí ẹgbà ní bọ́ọ̀rọ̀ rẹ̀ níbi ní bọ̀ èdè nù pé kò sí tó fẹ́ sàǹfà níbi ọ̀rọ̀ rẹ̀ èyí bọ̀ rẹ̀ àyàfi táwọn ẹgbà ń pè ní ṣe kápá ẹgbọ́ ọ̀rọ̀ yìí tó fẹ́ fi kíkẹ́ padà tó bẹ̀rẹ̀ kọ́ra àwọn ẹgbẹ́ kó tèmi ní bọ̀ pé ẹgbọ́ wà sí ẹ̀mí ẹgbọ́rẹ̀ rẹ̀ yóò ẹ̀ẹ́ àpọ̀lẹ́ta tàbí ìlú but lónìí ha ìlúbá ìlera ìtọ́ ìdájí wa tí wá jòkó èyí kan ló kájú lájọ́ kan ní mo ti máa ń rò ìjọba àjọ kan yẹn ẹnì kan ṣe lẹ́tọ̀ two hours náà ti lẹ́tọ̀ yẹn lórí díẹ̀ ó ló fà sí ìlú ìmáàdì kẹ́ẹ̀ tó lè jòkó kẹ́ẹ̀ láì rí pé ọmọ àti ìjẹ́ pé bóyá ní tẹ́sí ẹni tẹ́sí ọmọ wọ́n tẹ́ pé ọkọ̀ ìlú ọmọ wọ́n yẹn ní ọmọ àwọn èèyàn lórí ní tẹ̀lé àti ní tẹ́sí tẹ́sí yọ́ ní lábòjú orí sí irú àwọn bá àwọn èèyàn kó pé wọ́n ti lọ́wọ́ kò ní rí gbọ́ nítorí ẹ̀mí ló wà níbi ẹni tó wà náà fi ìjọ lè rí gbọ́ ṣé wọ́n ti kọ̀ ẹgbẹ́ yẹn bóyá tẹ́lẹ̀ tó kàn wà ní ẹgbẹ́ bí ẹni ṣe bọ́tà lábójú ló ṣe yìí àwọn tọ́jú àti ọjọ́ ìjòkó lẹ́sẹ̀ ọ̀pá àwọn tó ẹ̀rọ kan tó tọ́jú ẹ̀rọ wà nínú tí wọ́n ti tó rú àwọn ọ̀gá ó wá tó wà àtúwà àti ẹ̀tọ́ àwọn tó wọ́n ó wá yọ mi tè ó wá yọ mi tè tí wọ́n fẹ́ǹtẹ̀ wọn tún mi ní kékeré ẹ̀ẹ́ ìjọba yìí ìdí ìsìnkú ọ̀lẹ́ wọn sọ péjì àti láì wọ́n ní kí fúra ń gẹ́rá ìlú búbá yìí ọ̀wọ̀wọ́ àwọn tó gbogbo tó bá tó kàmà pé ó ní kí yàn ṣe wọ́n àti two hours káwá yọ láàrin ìṣẹ́jú márùn-ún àwa yọ mistake gbogbo tó àwọn tó ń sẹ́yìn ẹgbẹ̀rún àwọn ẹgbẹ̀rún ẹbí tẹ́lẹ̀ sọ pé ẹni omi kò kò tí ó lè kankan lọ lílọ wọn fi dìbà yẹn àwọn sáláàbù ẹwọ àbáwá ìlú hajj ìlú hajj àwọn àti tó lè sọ pé lórí púpọ̀ ń gbéra wọn òun ti àwọn tẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tọ̀nà ní wọ́n ń lọ ọkọ̀ sí ti ìlú hajj ẹwọ ìjọba lápò tó lè gbé ní ọwọ́ lórí hajj àníkèdè ilé ní àníbíyà rẹ ẹgbẹ́ àwọn kéèyàn ti ní bí àwọn òròyìn náà ọba kẹ́rìndínlẹ̀ ní kéèyàn ní náà rẹ̀ tẹ́lẹ̀ kò sí nínú ajé àdúgbò àwọn ọmọ báyìí tẹ́lẹ̀ nǹkan tó fún jáde ọ̀tà máa fà wọ́n ní nǹkan táwọn fẹ́ mú lára ẹ̀ ajé àdúgbò ju àwọn ọmọ báyìí lọ tó àwọn ọmọ bíi náà tẹ́lẹ̀ tó ti ní ojú tó gbà nínú ilé ìlú jẹ́ kiri ìmọ̀nà ọ̀rẹ́ rẹ̀ tó dà kẹ́rin bá fún nǹkan mí nígbà rẹ̀. Tòkà àwọn ẹgbẹ́ ìgbésí ayé àdúgbò tí mo tó lè sọ̀rọ̀ tí wọ́n kọ̀ dẹ́mu ibi náà àjà náà ẹ̀wọ̀n táyé kó ìbá sọ̀rọ̀ láyé tẹ̀lé ní sẹ́kà àwọn ọmọdé àti ọ̀rẹ́ ìgbéyàwó àwọn èèyàn tó àbí àbáwá tó wáwí kọ́dà ìyá tó tọ́jú táwọn ọmọ àti náà wòlé ó ń ṣe ó ń ṣe ìdílé ìjẹmọ́rí àbáwá wáwí ó ní ẹ̀kọ́ ní ìdílé ìjẹmọ́rí ó ní ẹ̀kọ́ ní ìdílé ìjẹmọ́rí kí àbáwá náà wọlé náà tó gbé sọ ó ní ìdílé ìjẹmọ́rí tó tẹ ẹ̀wẹ̀ ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ sọ̀rọ̀ táwọn oníṣẹ́jì àmàbá yìí pọ̀ bọ̀tọ́ pé àwọn àrí tí ń bẹ nú sẹ́lú wọn jẹ́ lára wọn ó pọ̀ lù gan lè fẹ́ ìlọ ìlọ tó àwọn bàbá kọ́ ẹ̀ bọ̀ lórí àwọn mẹ́tẹ́kì yẹn tó wọ́n àwọn ará padà ìmọ̀ kàkíra wọn tó gbàgbé ẹ̀kọ́ lẹ́nu sáàtọ̀ ìrìn àwọn àǹfààní tó ní mílíọ̀nù tẹ́ ẹ̀rí ní gbogbo ìgbẹ́ lára rẹ̀ sáàlì ìwọ̀n yóò jẹ wọ́n jẹ́ kọ̀ọ̀lẹ́rù sẹ́yìn láti ẹgbẹ́ fẹ́ gbọ́ wà sí ẹjí ká lẹ́mìí pé mo fẹ́ gbọ́ òdòdó ẹtọ́ fẹ́ báyàn sọ ọlọ́ náà kó náà lẹ́mìí pé mo fẹ́ sọ òdòdó àwọn èèyàn ìtura kílẹ̀ àtìyàn kò ní kí èèyàn sọ kó sì máa wí gẹ́gẹ́ bí ìta kẹ́mọ̀ máa sọ kẹ́mọ̀ ká máa fi ẹ̀mí títí bẹ́ lẹ́mìí ẹ̀ náà jẹ́ máa ṣe ìdájọ́ ẹ̀tẹ́ yóò pé wàlá ẹ̀tẹ́ yóò pé ni ó láníyàn burúkú ó lè dúpẹ́ kò láníyàn burúkú ẹ̀ òní ọlọ́ba kí yóò قالوا ما máa كل سنة كنا ní وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك